wọ́n dì náà wọn so wọ́n bọ̀ àwọn fẹ́ kí àlàyé ó tún wáyé lórí ẹ̀ púpọ̀ pàápàá jùlọ ìdúró yín níbi kan tí wọ́n respect yín wọ́n sì mọ̀ pé ah, ọlọ́run pẹ̀lú yín wọ́n bọ̀ àwọn ń wò pé tó bá gbọ́ lẹ́nu yín bóyá rú mọ́ni hajj tán wà yẹn sófì ni àwọn ti jà níyà ní tẹ̀síléèdì ni so pé bọ́ yóò lọ́run lè sí rọrùn fún wọn láti pé kí wọ́n gbàgbọ́ yìí sọ́nà. ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ ẹ̀rí òdodo pé méjì ọ̀kan náà ni. Eh, Anas bin Malik radiyallahu anhu ta ka hadithi rẹ̀ lónìí òun náà ló tún gba hadithi tí mo fẹ́ kà yìí. Qala Nabi sallallahu alayhi wa sallam ọsọ fáwọn ẹnjọ kan pé iftaraqatil yahud ila ihda wa sab'ina firqa wa iftaraqatin إلى ثنتين وسبعين فرقة وستفترق هذه الأمة إلى ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة وفي رواية فأن الرسول صلى الله عليه وسلم من هم أهل هذه الفرقة قال الذين هم على ما أنا عليه اليوم أنا وأصحابي. wa ashabi. àwọn ọmọ ya wa tí ẹ wí àtẹlómi náà ọlọmọta pẹ̀lú wọn kọ́ pẹ̀lú àwa náà ká gbọ́rọ̀ sọlọ́run àtànẹ́bì lẹ́nu ẹ̀rá di ìtànẹ́bì yìí ọ̀yanjú gbogbo ẹ̀ kèé ṣe pé àjòjì ni pé ìsìláàmù pé oríṣiríṣi ọ̀nà bá ti ń rí ẹnìkan tẹ̀bílíìgù ni ẹnìkan ní tìjàníyà ni ẹnìkan ebi kan mọ sọ ní ìjẹta ń bi kútùbà mi o tó ní àwọn èèyàn máa bọ̀ kó n fẹ́ ṣe mọ́lúdì ànẹ́bì yìí sá ní ìjẹta kírísímásì ọlẹ pósítà ó sì gbé bọ́tò jésù sí ó sì láwọn èèyàn wá ní twenty fifth december àmọ́ òsè kírísímásì o kí ni ń ṣe mọ́lúdì ànẹ́bì yìí sá. ẹ̀rí pé ọlọ́run ọ̀sán wa gbogbo ẹ̀ lànàbì ti ní wọ́n yà pátánì rẹ̀ èyí náà ó kọ ìsìláàmù náà ní fún àwọn èèyàn mùkádàmù ni bọ̀yì kọ́tù nìyà síyà lọ́kọ̀ síbẹ̀ ẹ̀dá sí ànàbì náà torí náà ànábì ní ya ya tiẹ̀ báyìí tọwọ ya ọwọ́ tóun tún yọ yìí níjà àwọ gbọrí ọlọlọmọ ìjẹ lómi ó tún yọ léyìí tí ń bọ̀ kò sí mọ́lúdì yìí sá ní aleyhi salatu wa torí náà yóò pé oríṣiríṣi ọ̀nà ànábì ní yóò pé seventy three ẹ̀ẹ́dì eléyìí ìsìláàmù ni ẹ̀ẹ́dì tọ̀hún ìsìláàmù ni ẹ̀ẹ́dì eléyìí ìsìláàmù ni. wá wá gbogbo ọ̀nà ọ̀nà kan ọ̀nà kan lọ́wọ́ náà ọ̀nà wọ̀ ànábì lọ́nà kan lọ́wọ́ àlìjẹ́nà ó ní ìlà wàhídà àyàfi kíni àfẹ́yọ̀ kan gbogbo sẹ́bíntì tí yòókù ọlọ́run nígbà kọ́dà bí wọ́n ń ṣe lóókọ kíni lóókọ ìsìláàmù àwọn sọ̀hábì ànábì ọ̀wájú orújú ọlọ́run kọ́ mọ́sá bá wa sàlékún yọnu rẹ̀ fún wọn wọn wá bí ànábì ń jọ náà pé à ẹ dákun bó láti wá mọ ọ̀nà kan òun téèyàn ò ní kó sọ́wọ́ lọ́wọ́ anabi ní òlé o manhum ala mithli ma ana alayhi al-yawma ana wa asha ẹni ọba fẹ́ wà nínú ẹnà kan yìí kọ́sá sì má ṣeṣẹ́ kọ́ má gbèsè kú lórí ntẹ bátẹ́mi àtàwọn sọ̀hábẹ́ mi ń ṣe lónìí gbogbo ntẹ̀yìn bá ń ṣe tí ọba ti lè di rẹ̀ mo challenge gbogbo àwọn tẹ wí àtẹlómi bọ́ọ̀nù yàrá rẹ̀ òbíra rẹ̀ pé n tí ń ṣe yìí síbà nẹ́bi ti ṣe nù tọ́ra nẹ́bi lé ọ̀nà kan tó wà lìjánná òun ní kíni èyí tẹ bá tó ń ṣe lónìí lónìí ńjọ́ wo lónìí òníhun náà lọ́lọ́run sọ nú alukurani al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati al-yawma nǹkan náà ni ọjọ́ kan náà ni tó ti lélẹ́gbẹ̀rún ọdún lónìí gbogbo tí ọba ti ń gbà náà kò sí nínú tọ́lọ́wọ́ tẹ ọba mà ana alayhi al-yawma ana wa as-sahabi èmi àtàwọn sọ̀hábẹ̀ mi irú ìsìláàmù tẹ̀rí tá à ṣe òun nìkan lọ́nà o òun nìkan ló ń tọ́lọ́wọ́ gbà o al-yawma akmaltu lakum dina al Malik bin Anas imamu Malik gbogbo wa máa nìyà tá a máa òní máa Málìkì fi ní málámìyà kún yawma kàyínà yawma Málìkì nínú ọ̀rọ̀ àyà yìí àtàdíìsì alẹ́sì yìí ntí ẹ̀yìn ọgbọ̀ yẹn bẹ̀ ni pé málámìyà kún yawma ìdè ǹjẹ́ ọba jẹ́sìn jọ náà kò lè jẹ́sìn tálíkì àmì èdè o ǹjẹ́ ọba wà nù ìsìlámù jọ náà bẹ́yàn lẹ̀ máa àlẹ̀ máa ni man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd ní wàá sọ̀tàn kan fún yín nílùú yìí náà ló ti ṣẹlẹ̀ kọ́lọ̀ mọ́tà àjọ wọ̀ wọn létí kọ́tà lékún mọ̀nà fáwa náà àwa náà pa mọ̀nà tán o ẹni ọba lòun mọ̀nà tán ọfẹ ọfẹ ọfẹ ọfẹ ṣubú ọfẹ sọnù ni o tá nàbí epo láyé là nàbí nǹka èsì náà àtọ̀rọ̀ ọ̀tọ̀ ni ànábì anú àdísù yà ńlá wa ọmọ sálámà ó ní àdúrà tó pọ̀ tá ànábì máa ṣe jù ní pé Allahumma ya muqallibal qulubi tẹ̀bẹ̀t kọ́lìbì àdàbí. èèyàn gbọ́dọ̀ jọrọ ẹ̀ lójú o kọ́dà bọ́ jọ ń súnà. nbí súnà náà làwọn kan ti wọ́n ti gun gire kọjá ewé lónìí. ọlọ́nkọ́ mọ́sá sànù wa torí náà gẹ́gẹ́ bí mo ní sọ̀tàn kan àwọn àlejò kan wá láti ìlú kan nílẹ̀ lárúbáwá wọ́n kọ́ wa lẹ́kọ̀ọ́ tó pọ̀ níṣẹ̀lẹ̀ wọ́n wá wọ́n làwọn fẹ́ sálámà sí tọ́jàgbà fa nínú òlu gẹ́gẹ́ bí òṣùlùbò dá wa ya àbájá wa o ó sì wà nù súnà nẹ́bí tanzilu nasi manazila ẹ̀fọ́ àwọn èèyàn tó lọ́lá tó nípò ẹ̀fọ́ wọn sì pò wọn. bí wọ́n ti wá ń kí àwọn àgbààfà kí wọ́n ní wọ́n dọ́dọ̀ àgbààfà kan wọ́n bá wọn ń ṣe sáwí lọ́wọ́ àwọn àná èwo lẹ́ ń ṣe yọ̀nà tàríkà tàríkà àtàwọn jà irú tàríkà wo ni wọ́n ní kàdìríyà làwọn ń ṣe èsì tẹ́yìn ò ṣe tìjàníyà yá àwọn èsì tìjàníyà kàdìríyà èsì dáadáa máa ṣe nǹkan ọ̀dà nínú àwọn tàríkà yìí èwo là nẹ́bí ṣe mẹ́ èyí tó pani lẹ́rìn tó pani lẹ́kún òun ni pé àáfàá náà dáhùn lóúnjọ náà pé á kàdírí là nẹ́bí sẹ́rí pé ọ̀panilẹ́gún ọ̀jẹ̀ panilẹ́rìn àmọ́ yé kí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́yọ́ dọ́ọ̀jì ánsà ni ọpọsibù torí kò yẹ kóun náà mọ̀ mọ̀ rẹ̀ torí pé ánsà nì náà ní ó sọ fún un pé kò ń bí ọwà yìí kò ń bí ọwà yìí ọ̀dà agbọ́pọ̀ òṣèlé <laughs> èyí ni wọ́n ṣe èwọ́n ta nábì <laughs> sallallahu alaihi wasallam lèyìn máa sọ pé Sheikh Abdul Qadir tí wọ́n bí èso ọgọ́rùn ọdún lẹ́yìn bàtà nábì òsì mọ́ kéèyàn wá gbé tàríkà rẹ̀ ní <laughs> àbíjọ́ àmọ́dá tìjà ní tẹ́ ìgbé àìmọye àìmọye ọgọ́rùn ọdún ẹ̀yàn wa kẹ́nìkan náà pé tàríkà ìtumọ̀ ẹ̀ ni pé ànábì ò sí mọ́ ni wọ́n hàn. bàbá gbé ilé ìṣẹ́gbẹ̀ àdìsí anẹ́sì tí mo kà fún ilé ẹ̀kan kọ́ àlìyáwómọ̀ <laughs> lẹ́yìn àlìyáwómọ̀ <laughs> gbé ànábì ní lónìí ìdí ń sọ̀rọ̀ ní o ẹ̀yàn ọba wà lórí ntẹ́mi àtàwọn lónìí òun pé òun náà lọ́gọ́rùn ọdún lẹ́yìn ìgbàanì òun náà lọ́gọ́rùn méjì mẹ́ta mẹ́rin lẹ́yìn ìgbàanì bẹ́ẹ̀ náà ní peter gbólégùn náà bóyá wọn tẹ fẹ́ẹ́ tẹ́gbẹ̀rún ọdún lẹ́yìn bàtà nàbí òsì máa ẹ dákun ẹ àníyàn yín dáa lọ́pọ̀lọpọ̀ àmọ́ àníyàn nìkan ò tó sí lọ́hùn òun lọ́jọ́ jẹ́ pé májẹ̀mú mélòó ní ìbáàdà ní méjì àníyàn kó kan òun ni al-ikhlas torí ká má jàǹbá wọn ọ̀pọ̀lọpọ̀ wọn lánìyàn tó da àjọ àlùsùnà mi lọ ń ṣe wàhálà lórí rẹ̀ ó rò pé ń kí agídí ẹlòmíín tí ó ṣe ń ṣe pé á ó rò pé ń tí ó mú rí ìyọnu ọlọ́run ká kò tó o báni bá da ká wá ti bẹ́ẹ̀ ni rán bó ọ̀nà làwọn afáàfi máa ní májẹ̀mú méjì náà lọ́lọ́run béèrè lọ́wọ́ wa gbogbo ń tábà dáa fi sin lọ́hùn káníyàn da kọ́mọ ipá níyàn míì abẹ́ gbá àwọn èèyàn lójú àbá fẹ́ kó jà àbá wà dáa fẹ́ dọ̀gá àbá fẹ́ pérò jọ là ń torí ẹ̀ ṣe súnà àbí nǹkan míì bàbá tí máa ń bi yíhun àlùmọ̀tá bà àbí ká ṣe bá nẹ́bi ti ṣe torí náà ẹgbẹ́ ìta wí náà ọlọ́run yóò wọ̀ létí yóò fẹsẹ̀ àtàwọn àti àwọn náà yóò fi rinlẹ̀ lórí tí anasi wí tá nàbí pé àlìyáwòmà tí kùránì náà pé àlìyáwòmà àlìyáwòmà tó dé ìjọhun òun náà tó dé o gbogbo tí ọba ti jẹ́sìn ní ìjọhun àlìmọ́ málìkì ní fàlàyé kùnà dìnnà kò lè jẹ́sìn máa o ọba ìpẹ́sìn tà nàbí o sallallahu alaihi wasallam wallahu ta'ala